jẹba yẹnni pé kò ní kéèyàn ṣàdúà kí wàá parí ẹ̀ka pé ìdájà fatiha àbí kéèyàn ṣàdúà tí wàá parí ẹ̀ka kúkúrú Allah mẹ́ta mẹ́ta kò ní kò ṣe déédéé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam ètò ṣe déédéé pẹ̀lú sunna láwọn nǹkan táwa máa ń ṣe yẹn ètò ṣe déédéé pẹ̀lú sunna ni pé ẹ̀yin ẹ̀ ń wò pé tẹ bá ṣàdúà àdúrà yẹn kó lè bá a gbà ẹ̀ nídìí gbígbà tí èèyàn jẹ́ ní stamp so etí sẹ̀rí àmúwa ni pé ẹ lè ké ń tọ́ bá ràn yín lọ́rùn nínú alukur'an tẹ bá kìtìkà wọ́n lọ wọ́n suratul Fatiha ti mú kéyìí. وإذا جاء نصر الله والفتح تموكي وقل هو الله أحد تموكي سينك بايفون سينك بايفون سينك بايفون إليه نشري أموا kìsì fi ká sàdúrà káwá la jẹun ló ń tẹ pẹ̀lú fatia àbí ìdájà àbí gbogbo orí ìtàn àmà sẹ́wọ̀n eléyìí ò ṣe déédéé pẹ̀lú sunna anabi sallallahu alayhi wa sallam ntí sunna fi hàn wá ni pé o lè ké nǹkan kan nínú alukur'an kó wá sọ pé o fi sàtẹ̀gùn síwájú ọlọ́run ọlọ́run wo ntí mo ké yìí ṣe nǹkan báyìí fún tẹ́lẹ̀ ní sẹ̀rí àmúwa tọ́ nítorí di eléyìí ìwọ tó bá tó allahumma ghfirla allahumma thabbit o ti tó fún alọ́lọ́ rẹ tọ́ bákan náà sọtọ kama tọrọ lọ́dọ̀ àwọn yẹn pé tọ kí lẹ fẹ́ sọ nípa bàbá o ẹ má ti lọ o kí lẹ sọ nípa màmá o ẹ má ti lọ o kò yẹ yóò sínú lànà kò sínú lànà torí pé àwọn kan gbàgbọ́ pé tẹ́ ẹ bá sọ́njọ́ ìní ò jẹ́ kó kù ọ́ bára rẹ̀ ní ibi tó dáa àbí ibi tí kò dáa ok tó bá tiẹ̀ jẹ́ pé sẹ̀rí àfarama tó ti pé kò farama ah tó inshàlá wọn ni ká dúró fún sọlá bàdà sọlá. نستأنف إن شاء الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك mọ̀tòkò ẹwà ń bẹ̀ jọ́nà ó lé mi ò fẹ́ o sàlámì ìbàdí mi ò fẹ́ tó bá tóbi lọ́dọ̀ yìí ẹ̀mí ò fẹ́ ìtànà mi lòun fẹ́ ní ìfẹ́ sàlámì ìbàdí àlànàkúndẹ̀ lòun fẹ́ ókè tèmi náà fẹ́ nìyẹn káfẹ́ ní ìmọ̀ yẹn gbàdábì lọ ni sàlámì àlẹ́ wàsálà ó tún ti délẹ̀ sí o inú mi tẹ ẹ̀dùnkún nínú agodo yìí lẹ ṣe é rìkọ́ọ̀dù ẹ̀ alhamdulilayi à á píríntì ẹ̀ ẹ má ta à á gbé píríntì ẹ̀ jáde ẹ ẹ àti máa gbé jáde ẹ jẹ́ kó tẹ̀ káàkiri ayé a ti dé ògbàgbàgede ọ̀rọ̀ alájí sùbá ìbálògùn ẹ̀yin náà gbọ́ o olóṣèlú ni yìí o torí ẹkú mọ̀ kí ni òkè di eléyìí tó ṣe lù mọ́ ní ni ò ṣe lọ́ba pè mí wá ní ní mm, ni mm, ò ṣe wọ́n ní aláṣẹ ah, ní mo kí ni ní ẹni bí ní ò ṣe ìyẹn kọ́ ló máa sọ mí di nǹkan a tún ti gbọ́ o tó bá yàtọ̀ sí nǹkan tó ń sọ ẹjọ́ ẹ jáde o kó wà nù nǹkan tá a máa rìkọ́ọ̀dì tá a máa gbé jáde èmi máa ń láìkí kí afọ̀rọ̀jomi tó rọ lọ ó ṣe pé ká bọ́ sórí tẹlifíṣàn àti rédíò ká mọ búra wa o ẹ̀já jáde ń ṣe o ká sọ ká wá tó á pe àpéjọ tó bá nẹ́sẹ̀sì pé kò yé tó èmi tún lè sponsor pé ẹ tún pe àpéjọ mi kó ní mà wá fi ìmọ̀ ìjọra wọn bóyá ń ṣe ní ní other Arabian country ni ẹ tí nǹkan bá rújú ní Egypt wọ́n á pe gbogbo àwọn afáàjọ wọn á yọ wọn sọ àwọn kan ti sọ rí pé ní ẹ microphone ẹ káfọ́ fi pèrò nígbà tó ń gbé mi jáde ọ̀tún nǹkan jáde o nẹ́tíwọ̀kì ti ń pèrò ń sìn o koran tẹ bá gbé koran sílẹ̀ ṣe tẹ gbé bíi pẹ́ẹ̀lì sórí ẹ̀ tó bá gbé sudeesi lẹ bá fẹ́ kó kó kà á sudeesi náà ló máa kà á o tí nǹkan tó bá sọ bá yàtọ̀ tẹ́ẹ̀tì mọ̀ pé gbàgbọ́ yẹ̀ ẹ̀jẹ̀ jáde o kó tó di pé wọ́n lọ eléyìí ò ṣe pé abẹ́ sàríyànjiyàn o abẹ́ jẹ́ kọ́rọ̀ yíra wa ni ọ̀rọ̀ tí mo sọ nìyẹn o salamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuh. adúgbò ń pọ̀ lọ́wọ́ sẹ́wọ̀n wa ọlọ́run yẹ pẹ́ fún wa. ibi tó kò tẹnu fẹ́ dé ẹ̀ débẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run. àmín. ìdí náà fẹ́ dé ọlọ́run gbé wa débẹ̀. ní sábà náà bí wọ́n ọmọ bá wa gbà ní kalẹ̀ wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n sì ṣàdúrà fún àwọn lẹ́kṣọ́rà wa torí ọ̀nà lẹ́kṣọ́rà wa ṣì dì jẹ́ kí ó rọrùn fún wọn kọ́lá tóbi ọlọ́run kọ́lá àlù ọlọ́run. nàgbà wọ́n ní kí a tó lọ bẹ̀ àwọn lẹ́kṣọ́rà ti ní question and tó wà lọ́dọ̀ àwọn pé kí a kà á. nínú àwọn question tó wà bí ni pé ṣé a lè dúró lórí bàtà tí èèyàn máa fẹ́ kírun sókù lára ẹlẹ́gbẹ̀ẹ́ àbí kó wọ bàtà ẹlẹ́kejì ni pé bóyá tó kú bá kú káṣí sàrà àbí kákàyà sí àbí òkú àwọn nǹkan ni ṣé tá a bá ṣe ṣé òkú yẹn ó jìyà ni àbẹ tó bá ṣe ló máa jìyà àbí kò sí wàhálà kankan bóyá ìyà ni àbí kankan lórí ẹ ìyẹn jẹ ẹlẹ́kejì. ṣé a lè sin a lè lọ a lè sùn àbí ká rẹ́sì lórí sàárè bóyá wọn kọ́ sáré síbí kan. lẹ́kṣọ́nà mi máa láwọn ti kọ́ bá ẹ̀ kò nídìí káwa. ẹlẹ́kẹta wọ́n sọ pé tábàfẹ́wẹ̀ kú omi tẹ́ni ká gbélé yẹn ṣé káńpọ̀ ni ká lò ní àbí káfúrà. ṣé obìnrin lè lídìí sọ láti jàǹdà? and then mọ́ṣáláṣí wọ́n ní sàárè tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ tó wáyé pé wọ́n ti pẹ́ bóyá àwọn ọmọ onílé wá rí pé ibi tó kú táwọn lè kọ́lé sí nìyẹn sàárè yẹn àwọn lẹ́bù ẹ̀ àwọn akọ́lé sí orí sàárè yẹn tí wọ́n ń gbé inú ilé yẹn ǹjẹ́ kí ni Islam sọ nípa ẹ̀ náà sàárè. wọ́n lè ní àdúrà tí a máa ṣe fún arúgbó pé kí Ọlọ́run jẹ́ kí agbẹ̀yìn yín àbí báwọn nínú ètò ọ̀rọ̀ Yorùbá pé kọ́nà jẹ́ kí àgbẹ̀yìn yìí kankan lọ́rọ̀ mẹ́jẹ kẹlẹ́ yìí ṣáájú kó níwájú bẹ́yìn nínú ṣẹ̀ríà Islam náà kí ni àti Islam kọ sí. Náà, wọ́n ṣe náà ní ìdúrà ìyẹn o.

الحمد لله ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni kí ni ìdájọ́ ká ṣe sọ́láàt pẹ̀lú bàtà lẹ́sẹ̀ sọ́tọ́ nínú òfin ẹ̀sìn Islam ká ṣe sọ́láàt pẹ̀lú bàtà lẹ́sẹ̀ òfin ẹ̀sìn Islam ó dá lórí pé ó tọ́ bàtà nígbà tá a máa ń ṣe sọ́láàt òfin ẹ̀sìn islam ọ̀dà lórí pọ́tọ́ kọ́wọ́ bàtà tá a máa ń ṣe sọ́láàtì kìí ṣe sọ́láàtì olùjànáza nìkan gbogbo sọ́láàtì. nítorí wípé anabi sallallahu alayhi wa sallam ó ní sallu fi ni'alikum khalifu al-yahuda wan ẹ máa ṣe sọ́láàtì lẹ́ni tó wọ bàtà sẹ́sẹ̀ ẹ yapa sáwọn yahood àtàwọn nasara àwa ní pé yahood àti nasara nìsín táwọn bá ń ṣẹ̀sìn wọn wọ́n máa wọ bàtà káwọ̀ bọ́ bàtà tó òfin ṣẹ̀ríà tọ́ka sí pé a lè wọ bàtà nígbà tá a bá ṣe àsọ̀lá ó sì wáyé nínú hadith wọn àbí ń ṣe sọ láti lọ lọ́jọ́ kan bàbá bọ́ bàtà àwọn sọ̀hábà náà bàbá bọ́ bàtà wọn bàtà ń parí sọ̀láàtì èyí ti rí tẹ́ fi bọ́ bàtà tì yín. torí pé ma lòun máa ń rí wa gbẹ̀yìn gẹ́gẹ́ bó ń ṣe ń rí wa gbáwájú ìyẹn nípa tó wà láàyè bí ṣe ń rá àwọn tó wà wájú rẹ̀ ń rí wọn nígbà tí wọ́n wọn. wọ́n ní ìwọ ló ní ká wọ bàtà ká fi ṣe là ń fi ń wọ bàtà ìgbà tó ṣe bọ́ tiẹ̀ àwọn náà bọ́ tiwa. ó ní tó ṣẹlẹ̀ ní wípé nísàlẹ̀ bàtà mi ìdí tí mo fi bọ́ tèmi nù so eléyìí túmọ̀ sí pé kìí ṣe sọ̀látù jẹnáza nìkan gbogbo sọ̀lát kò séyìí tí ọ̀tọ̀ ká wọ bàtà sí ṣùgbọ́n béèrè ni pé tá a bá fẹ́ wá wọ bàtà sí sí gbogbo àyè láti lè wọ bàtà sí sọ̀lá Islam wa kò gbà nítorí pé mo fẹ́ tẹ̀lé tó wá nínú sunna kí n ṣe tọ́jú ìwọ̀ nítorí ìwọ òun náà ní pé kí n kú nira bá mùsùlùmí tó má tẹ ìtẹ́ sílẹ̀ nísìnyí tí ìtẹ́ yìí tó sì jẹ́ pé gbogbo ẹ̀ má kí n má gbé bàtà bọ̀ látòde kí n wá fi má tiẹ̀ súnà sọ pé kí n ṣe má tí mo bá ní bàtà kan tí ń wọ̀ tẹ́lẹ̀ àbí èyí mo wọ̀ náà mo lọ fọ́nà ọmọ mo wá nùnú kọ́ máa rìn mo wá wọ̀ lórí ìtẹ́ kò sí wàhálà mẹ́ ṣe léyìí kọtako sunna anabi sallallahu alaihi wasallam sunna gangan ni kẹ́ wọ bàtà kẹ́ fi ṣe sọláàtì eléyìí jẹba ṣùgbọ́n ẹ wo ìsàlẹ̀ bàtà yín dáadáa sunna ó sì gbà kẹ́ fi bàtà máàcì ìtẹ́ kẹ́ fi dọ̀tí rẹ̀ eléyìí jẹba tọ tí a máa tún mẹ́ńsàn pé as-salatu bẹ́ẹ̀ ni òdodo ni eléyìí ni sọláàtì tó kí mùsùlùmí máa ṣe yéé ṣe àtọwọ́dá sọ̀láàt torí pé ànábì làwọn fẹ́ ṣe sọ̀láàtù fún ọlọ́run ló pa wá láṣẹ ká ṣe àsọ̀láàtù fún ànábì náà ní sàábí wá bilére báwo la máa ṣe àsọ̀láàtù fún kọ́dà ànábì dákẹ́ pẹ́ ẹ̀rú wa bà sàábì yẹn torí pé kálukú ń sọ́ra kọlọ ma sọ alukurani kalẹ̀ tí wọn ma kàdíjọ gbẹndẹ alukiyama pé lágbájá láyé anabi o alágídí ni o gbàtà nàbí ọwọ́ àdáhùn onítẹ̀bà sàṣàlá tó fún mi àmà sí allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid wa barik ala muhammadin wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. ọlọ́run ló ní àṣẹ ànábì ló ní àṣẹ fún ànábì náà lọ́kọ́ wa ní dáàmà wí èwo ló tún wá fẹ́ sopa sídìí rẹ̀ so àwọn asalatu mi ẹ rí i pé bíi salatu fatih ó wá lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa one thousand one hundred and fifty years so báwo ọ̀nà olófẹ́ wa gbà supersede níta anabi nìka sí àbí tẹ̀ máa ń tanra rẹ̀ jẹ lóko lẹ́yìn náà tó sọ pé salatu fatih ju alukurani lọ sẹ́yìn pé sọkúsọ ọ̀nà ẹni tó bá sọ bẹ́ẹ̀ tó sì gbàgbọ́ bẹ́ẹ̀ kèfèrí ni torí pé wà nù hadith al-qudsi wípé fadlu kalami Allah على كلام من سوى الله ka الله على غيره àjùlọ tí ń bẹ fọ̀rọ̀ Ọlọ́run lórí ọ̀rọ̀ ẹlòmíì tí ì sọ Ọlọ́run ó dàbí àjùlọ Ọlọ́run lórí gbogbo nǹkan yẹn wàláhì tó bá sọ pọ̀rọ̀ kan bẹ gan tó ṣe déédéé alukur'an èèyàn ò jẹ́ mùsùlùmí o kátó wa pọ̀ sọ kójú alukur'an lọ gbogbo eléyìí ṣe ṣe àwáwí ẹlọ́kàjà wahirul ma'ani mana onítìrọ̀ àtijaniya gbogbo ẹnbẹ lakọọlẹ mẹ torí pé àwọn sọ̀rọ̀ fẹnu ẹnbẹ lakọọlẹ mẹ gbogbo ẹ kò ṣe déédé islam lele islam wa very clear nínú àṣàlátù tá a tún lè ṣe òun náà ni hadith etí imaamu tabarani tó gbé jáde nínú tírà rẹ̀ al kabir anabi ní ẹ máa ṣe báyìí pé allahumma salli wa sallim ala muhammad allahumma salli wa sallim ala muhammad lànàbì kọ́ alẹ́ yìí tó tí n bá sì fẹ́ wà lìjánà ẹnìkan ní tọ́lọ̀ ní kọ́ máa darí wa kọ́ máa fà wá ń tẹ̀tẹ̀ èmi wá sọ pé n tó mú ọ̀dà tó sẹ́wọ̀n kéèyàn ọ̀la lìjánà wọ̀ you are just deceiving yourself tẹ́lẹ̀ yìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́wọ̀ ẹ sì rí pé sọlá tó lè bọ̀rọ̀ ìmíyàn náà lẹ́sẹ̀ sọlá tì òun náà lẹ́sẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá pèpè fún sọlá ti tí wọn bá sì sì ṣe mí ó ṣe dànù ni o ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́. wọ́n ní sàrà àtàbà ṣe fókù Sara táwọn ṣe gbọ̀nà páwọn ń dáná oúnjẹ sàrà táwọn ṣe gbọ̀nà pé àwọn ń ṣe báwọn ṣe máa ń ṣe yẹn àbáwọn ń ké yàsìn lẹ́yìn ìgbà tó kúkú àbáwọn ní kí wọ́n ké gbogbo alukurani lẹ́yìn ìgbà tó kúkú sókùn ni wọ́n gbẹ̀sẹ̀ rẹ̀ ni àbẹ́ni tó ṣe èwo ló rọrùn fún wa láti gbà pé òkú ni ó jìyà rẹ̀ alààyè ni ó jìyà rẹ̀ èwo ló rọrùn kò sí ìtọrọ ọrùn ọlọmọ sì ti wá ń yà o so torí ẹ níta bá ti pàtì ìyẹn á máa wá àti rí ṣe láyé ìyẹn máa wá láyé nínú tọ́lọ́mọ bá dá mọ́ mi yanu àmọ́ ká máa wá gbọ̀nà tí ó dá tí ó tọ́lọ́ tí ó tọ́lọ́ torí sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ̀ la sọ pé ń bẹ́ẹ̀ nù tó dáa nígbà tá àwùjọ bá ti bàjẹ́ báyìí kí kálukú sọ àsọtẹ́lẹ̀ tí mo bá kú ẹni tó bá dánrú ẹ̀ wò fa alayhi la'natullahi wal malaikati wan nasi ajma'in ọlọ́wọ́n bá kọ́ láàánà rẹ̀ àwọn màláíkà kan láàánà àti gbogbo èèyàn lápapọ̀ ìlọ́fà ló fi jẹ́ pé ó dáa káka kí ó ṣùgbọ́n tá a bá máa kí ó tán ká tún níṣẹ́ ẹnì kan máa ń fàbùkù kan àwọn ìtàn kí ó torí pé àwọn náà kọ́kọ́ fàbùkù kanra wọn àwọn àkàkùn àbùkù pé nìsín mú mọ́sẹ́ mẹ́kù tí wọ́n ti wá kí ó tàn gbọ́dọ̀ tún ṣe má àkàkùn àbùkù pé kí n teach mo ti pé mo kí teach ma ń wà ẹ̀sìn Islam lọ sọ akala خيرا له من أن يأكل من عمل يده فإن نبي الله داود عليه السلام كان يأكل من عمل يده kò sísẹ kan tá a jẹ tó ń jẹ rẹ dùn bí iṣẹ́ tó gùn wá pèsè fún wa lọ. torípa nàbí ọlọ́run Dawud aleyhi salam inú sí ọwọ́ tiẹ̀ ló náà ti ń jẹ kí ló dé sáwọ́ àga títí àdànàbì ni àní dànàbì káwọn náà kọjú mọ́sẹ̀ wa so àìkòsí kọjú mọ́sẹ̀ ni máa jẹ́ kí wọ́n tara kí ó di babaláwo ẹ̀sìn mọ̀ pé babaláwo anábì sọ pé tẹ bá lọ sọ́dọ̀ wọn lásán ẹ pàdánù sọ láti ogójì ọjọ́ tó bá lọ béèrè lásán ọ dáhùn kọ dáhùn wàá lóòzù sọ láti ogójì ọjọ́ tó bá sì dáhùn tí wọn náà àtẹ́sítì pé tó sọ kọ̀nfàmù ẹ̀ pé òdodo ní ọkọ̀ kẹfàrọ̀t ó di kèfèrí ẹ̀ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ kú là ń sọ yìí á kù á kù kò sẹ́ni tí ó mọ̀ òdodo bọ̀tìyàn mélòó ló fẹ́ tẹ̀lé ibi tí wàá là wà nù. wọ́n ní omi tá a fi wò kú sí káfúrà la sí ni àbí káńfọ̀ káfúr káfúrà la sọ kì í sí káńfọ̀ sóbìnrin lè síwájú ṣe sọláàtì jẹnáza fáwọn yẹn rárá o kò sí sọláàtì kan tí islam ti gbà kóbìnrin ọjẹ lè máa má tù àwọn ọkùnrin ni wọ́n máa ṣe imam ibi tí obìnrin ti lè ṣe imam ó náà ní fáwọn obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ ìmọ̀kùnrin wọn wá boost síwájú fáwọn ọkùnrin pé òun fẹ́ ṣe kínni rárá o irú ìtànṣe lamẹ́ríkà ń jọ sí irọ́ lásán wọ́n fẹ́ bẹ̀sìn Islam jẹ́ ni yuriduna an yutfi'u nura Allahi bi afwahihim wallahu mutimmu nurihi walau karihal kafirun wọ́n fẹ́ fẹnu pa ìmọ́lẹ̀ ọlọ́ni ẹni ìsìta da atẹ́gùn jọ atẹ́gùn mélòó ló lè pa ìmọ́lẹ̀ òrùn tó ń torí àwọn tanra àwọn jẹ ni obìnrin ò lè ṣe lè máàmù fáwọn ọkùnrin ò lè ṣe lè máàmù fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wọ́n ní sáré ti pẹ́ àwọn ọmọ onílé wa fẹ́ kọ́lé wọ́n á ní sáré bàbá àwọn yìí báyìí o àwọn fẹ́ lẹ́bù rẹ̀ mẹ́lẹ̀ káwọn kọ́lé lé lórí rárá o wọ́n gbọ́dọ̀ kọ́lé lé lórí o wọ́n gbọ́dọ̀ kọ́lé lé lórí kọ́tọ́. ní tẹ́sí tó bá fẹ́ kọ́lé síbẹ̀ onípẹ́ wù sáré yẹn kú mẹ́ so ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ sin baba yẹn síbòmí ẹ sin sórí tẹ ṣe lè jẹba sẹ́mi pé sísìn òkú sílé ní jẹ́ ká ta létí òkútòkù ní jẹ́ atalẹ̀ tòkútòkù so nítorí délé ẹ má sin òkú sílé tẹ bá sì ti sin sílé bẹ́ẹ̀ ẹ wù ẹ lọ sin sórí tẹ tẹ bá fẹ́ lò lẹ́bẹ̀ẹ́ wọ́n ní àdúrà tí wọn máa ń ṣe ní yorùbá pé ọlọ́run má jẹ́ kẹ́lẹ́yìn òsíwájú kọ́ má jẹ́ kí ara wájú ó gbẹ̀yìn gbogbo eléyìn sọkúsọ lásán ni because àdúrà yẹn àwọn ń ṣe ń ṣe pé ọmọ tá a bí kọ́ má kú lójú wa kọ́ má jẹ́ pé àwa lákú gbẹ̀yìn àwọn ọmọ owó ti kọ́kọ́ kú ṣáájú wa ètò ìka máa tọrọ ní kọ́lọ́njà túnbọ̀ tán gbogbo ọ̀dà torí ọlọ́run bá ti tó bí kò ṣe wáyé àdúrà yẹn ò pé kí ọmọ ọmọ kú ṣáájú yín ọjọ́ kú ọlọ́ni wọlé yan akhira Allahu nafsan idha jaa ajaluha gbogbo ẹ̀mí tọ́jọ́ kú tí ẹ bá ti pé ọlọ́run ní lọ lára tí wàá kàn ní pé ká máa ṣàdúrà pé ọlọ́run dá tòmọ̀ tán wọ́n dá ọlọ́run jẹ́ ọjẹ́ pálí jẹ́nà láàfàbọ̀ sí ọlọ́mọṣẹ́wà lọ́mọaná eléyìí ni tọ́ pàtàkì tó àdúrà yẹn gbà mí ó ní í ṣe tòkò tún jẹ́ lásán torí pé àwọn retí kí tó o bá kú wàá ṣayẹyẹ lẹ́yìn kú àwọn so yóò bá gba gbogbo àwọn ọ̀rọ̀ yẹn kún wọn kà kún gan wàláì tó bá pọlọ ló ní kí wọn ṣe wọn ní ṣe torí pé mélòó là ń ṣe nu tọlọ ní àṣẹ so gbogbo ọ̀rọ̀ wọn kà kún wọn máa ṣépè fún yàrá wọn máa sáámi ìgbà tí bàbá rẹ kú màmá rẹ kú ẹ ń ṣàjọyọ̀ ẹ ń ṣayẹyẹ gbogbo ariwo gbalẹ̀ ẹ ń mutí ẹ ń ṣe gbogbo ẹ wọn á ní wọn máa ṣe irú ẹ fún ẹ o ò ní àmì èpè. E torí pé nǹkan bú ni wọ́n ń ṣe fún bàbá rẹ nísìn nǹkan burúkú ló ń ṣe fún màmá rẹ nísìn ní tí ó wúlò fún bàbá àti màmá ẹ̀ ṣe kódà àwọn ọmọ máa ti torí rẹ yanra wọn lódì wípé ńgbà tí bàbá wa kú ìwọ òwò màlúù lẹ́ni tó pé ń tiraka jẹ pàmò ni òní àwọn àlọ́ ọ̀rọ̀ òdìdí màálù ń gbèsè so eléyìí ntọ́lọ́mọ bọ̀ làbọ̀ alọ́run ká má làbọ̀ra alọ́run wọ́n ní ìjà lè wọ ṣòkòtò fókù ká tún wá wọ bùbá fún ká tó wí aṣọ ọmọ lára rárá o àní wọ ṣòkòtò fòkù pé trọ́sà àní wọ fòkù bá a ṣe wí ni nǹkan kan lẹ lè ṣe nínú kẹ wí aṣọ mẹ́ta mú kú lára bá a ṣe wí yàn lọ́kùnrin àbí ọkùnrin náà kẹ dáṣọ fún bíi bùbá ẹni rántún ẹni rọsì ẹ gbé wọ lọ́rùn tí bá ti wá gbé wọ lọ́rùn tí wọn má sọ míì ẹ lọ mà nídìí ó méjì nù aṣọ kẹta ńlẹ́wà wè má laraba ẹ lè ṣe léyìn náà fọkùnrin àmọ́ àgbọ̀dọ̀ ọ̀ràn bíi ṣòkòtò eléyìí jẹ́ àwọn abéèrè tó wá síbi ọlọ́nkó gbà fún wa. ìfọ̀nà àwọn àgbà ni wọ́n béèrè béèrè ní ìlàkùnrin ọlọ́run wọ́n ní ìmọ̀mù ṣùgbọ́n tó wọ́n ní onáàlẹ́wọ̀n ní last question bá mi dúró náà àwọn àwọn òtòrò wa kápàdé wọn níjọ sunday sòṣẹ́ wọn béèrè wa tábà ní wọn tó wà dáhùn kọ́rọ̀ kó ṣàlùkọ́ afẹ́fẹ́ fún wọn. wọ́n ní mọ́ṣáláṣí tí yóò kọ́ ṣe kù sí. wọ́n béèrè lẹ́yìn. ọ̀rọ̀ ká ilẹ̀ béèrè rẹ̀. mọ́ṣáláṣí tí wọ́n ṣe òkú sí ṣé a lè kírun bẹ̀ àti wípé wọ́n ní òkú tó bá pe àfáà sí pé kó wá wẹ̀ pápá yẹn wá débẹ̀ kẹ́mi ẹ̀ kọ̀ fún rẹ̀ tí èsì pé kó yóò rí àìkú kankan bẹ̀ tó lè fi ilẹ̀ kó máa lọ kó lóun sí. kí ló dé tí àmì rà fi kọ́. kí ló dé tí àmì rà fi kọ́. wọ́n ní kí ni ìdí tẹ́ni inú ẹni bẹ́ẹ̀ fi kọ́. olówó ló ṣe é lóun ṣe é lóun kọ́ ikán sọ pé mùsùlùmí ni ó sì débẹ̀ ó bá ọmọ ẹ̀ náà lẹ́ni tó ti wẹ̀ kókù kan rí yálé méjì wò bẹ́ẹ̀ fún bàbá tiẹ̀ lẹ́nu bá bá àjèjì náà lọ́dọ̀ wa láti kó wí. tó alhamdulilayi mọ́sálásí tí sáré bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí ni dájọ́ ká ṣe sọ̀láàtì mẹ́kọ̀tọ́ tẹ́ bá sì ṣe mẹ́ kò ní kò ní lálàáfíà nítorí pé anahiu yaqtadi alfasad anahiu ani yaqtadi fasada òfin ṣẹ̀rí àtọ́ka sí pé òfin ṣẹ̀rí à òfin ṣẹ̀rí àtọ́ka sí wípé tí wọ́n bá ní má ṣe tọ́ ọ bá fi lè ṣe nǹkan náà ní lálàáfíà wà ìlà má ṣe ò ní tùmọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé. ẹ gbọdọ sọ mọ́sálásí di sàárè torí pé islam fẹ́ dínà kẹ́ dọ̀sẹ̀ bọ̀ islam fẹ́ dínà kẹ́ dọ̀sẹ̀ bọ̀ ẹ wá ní èmi ò lè láéláé ẹ tó kò ni Anabiwa gan sallallahu alayhi wa ẹ an bika ana wa astaghfiruka mimma la a'lam àdúrà nàbì nù ẹ dákun dáná bí bá ń sàdúrà rẹ níbi kí n sẹ́bọ́ sí ma mo wá ń tọrọ àforíjì rẹ lórí ètò ṣíṣe kápẹ́ mo ṣe tí ẹnìkan ò ní garanti nínú Islam tí wọ́n máa fọ́ sọ́yà pé àwa kò tó dákun sọ wa ni. torí ẹ̀ kí a má bàa wá ṣẹbọ sọ́lọ̀ ara àwọn wàsá ilẹ̀ ẹ̀bọ nù ntí máa gbé yẹn lọ sí ìdí ẹ̀bọ nù torí gbàtà wá ti di pé sàárè wà ní mọ́ṣáláṣí ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ yìí pé gbogbo ẹni tó bá ní bùkátà tó wọnú mọ́ṣáláṣí ń tọ́ bẹ́ẹ̀ lọ àdúrà máa gbà ní ọba ní kọ̀sádédé máa gbà ní ọba bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ lálẹ́ rí ọlọ́run lọ́mọ ibi tí ó tàn sí so Islam dínà rẹ̀ lódodo tẹ́ bá lọ sí irú àwọn ilẹ̀ lárúbá kan bíi Egypt bíi Iraq ẹ ra àwọn òkú nínú sá nínú mọ́ṣáláṣí so eléyìí kò túmọ̀ sí kìnìún sọ́lọ̀ ló ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọn kì í fìlú george nítorí wọn fi ń george nínú islam ní qala Allahu qala rasuluhu ilé ìjẹba wọn ní wọn pè yàn wá wẹ̀kú ìgbà tí wọn pè yàn wá wọn ní wọn sin anabi sínú mọ́ṣáláṣí Madina sínú mọ́ṣáláṣí wọn sin sí wọn lọ wà disputable kò wá disputable ó wà very clear wọn ò sí anabi sínú mọ́ṣáláṣí nítorí pé tó ṣẹlẹ̀ ní pé anabi ti sọ àsọtẹ́lẹ̀ àwa anabi ọlọ ibi tá a bá kú sí ni wọn ò sìn wá sí ìyẹn ni kíta anabi bá ń rìn lọ lọ́nà tó bá jẹ́ pọ́nà ló kú sí dídì bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ sìn sí sẹ́mi pàrọ̀ àti ọlọ́run fi máa tó àṣírí inú tíyẹn bá sànàbì akramakumullah kéèyàn lọ yàgbẹ́ kíkú adé kó sì pera rẹ̀ lánàbì ẹnu ká sí inú sálángà ni. tó inú ilé Aisha lànàbì kù sí sallallahu alayhi wa sallam ibẹ̀ náà wọ́n sì sì sí ilé Aisha kìí ṣe mọ́sálásí al ibn Uqba ẹnìkan nínú àwọn tó jẹ gọ́vnọ̀ gọ́vnọ̀ Madina òun ló wá ra ilé Aisha nígbà tí gbèrègbè tí gbèrègbè tí gbogbo àwọn sàhábà pọ̀lọpọ̀ ti kú ló wá ra ló wá sọmọ mọ́sálásí kìí ṣe ara mọ́sálásí rárá fẹlẹ́ ìjẹ́bù ti ṣe jẹun a lè fi ṣe ẹ̀rí lórí pé wọ́n ó sìn ọ́ sínú kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ yẹn ọ̀dẹ̀ نعم نعم نعم kí ni ìbéèrè náà naam aha ẹ dákun wọ́n dákun wọn lẹni tẹmí kọ̀ láti wẹkùn ṣé ó rà wá wí àbí ó rà wá wí rárá o ọ gbọ́dọ̀ pẹmí kọ̀ láti wẹkùn nítorí pé ìwọ ní ìsìn tí wọn bá wù ọ gẹ́gẹ́ bí aṣíwájú tí wọn á fi sẹẹsì lọ ẹ̀yin ni ẹ wá ṣe é. tí o bá ti takuta ọlọ́run tí o takuta anabi sallallahu alayhi wa sallam ẹ má wò pé ẹnìkan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó yẹ kápò ńlọ sí kẹ́yìn wa ti torí ẹ pati torí tẹ ẹ bá pati ń gbà mí ẹni tí ọ̀tọ̀ rárá ni ó ṣe o tó ara ń tà ń ṣe nu àwọn ó sì máa wẹ̀sán lọ́dọ̀ ọlọ́ọ̀ni gbogbo ń tà máa ń ṣe báwọn ẹja máa wẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ yóò di ká ní ìsinmi ẹ̀wẹ́ tẹ bá wà wẹ̀ tẹ wàá pòǹpé ètìrí tẹ pè mí nígbà tí wọ́n ń bẹ́ẹ̀ bì ọ̀rọ̀ yẹn wà lápá nígbà náà àtọ̀ sí kẹ́ ẹ bínú lọ so ẹ máa pé ara rú rẹ̀ nu eléyìí ń jẹba náà bàbá. aleykum salaam wa rahmatulah. ẹ̀kọ́ tó jẹ́ ká béèrè eléyìí torí abẹ́kọ̀ kílẹ̀ dàda sí wa irú iṣẹ́ tá a gangan àbí nísàlẹ̀ mọ́ṣáláṣí náà. mọ́ṣáláṣí tó ní ọgbà ni wọ́n kọ́ mọ́ṣáláṣí ní ọgbà yẹn wọ́n wá ní ìfọ́lẹ́fẹ́ kan ní ọjọ́ ìdìbò tó alhamdulilayi. ìbéèrè yẹn ti pé ìbéèrè yẹn ti pé méjì nìsí ẹ béèrè màmá màmá yìí náà béèrè. naam. ẹ dákun ẹ jẹ́ agbọ́n tí màmá ń sọ. ìbéèrè tí wọ́n béèrè ni pé tó kù bá kú bóyá káwọn òkú wa wà ẹ máa fi bu ẹ ṣàdúrà fún bàbá yẹn ká máa wá dà sí ibi ìsàlẹ̀ ibi tó kù wá wà. tọ ìbéèrè tí wọn kọ́kọ́ béèrè nípa pé mọ́sálásí tó bá wà ìbéèrè yẹn ti pé méjì ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé mọ́sálásí tó wà tó sì pé wọ́n kọ́ wọ́n gbé sókè ṣùgbọ́n ìsàlẹ̀ rẹ̀ wọ́n ń sìnkú síbẹ̀ ìbéèrè kejì onímọ̀sálásí tí wọ́n kọ́ tó wá jẹ́ pé náà wọ́n ń sìnkú síbẹ̀ tó bá jẹ́ pé wọ́n sin òkú sí ìsàlẹ̀ mọ́sálásí kò tọ́ ká ṣe sọ̀láàtì mẹ́ nítorí pé sọ̀láàtì tẹ̀ ń ṣe mọ́sálásí wà lórí òkú ni mọ́sálásí lélẹ́yìí anything tó lè link mọ́ táàfin ní connection pẹ̀lú pé kìí sọ ọlọ́run là ń sìn lódodo Islam ọ̀fẹ́ orí tẹ́ orí tẹ́ orí tẹ́ òkú kan òjòkú kan àparò kan ọ̀gájọ àparò kan àfi tó bá borí ebi so a nídìí láti máa sìnkú síbẹ̀ yẹn àmọ́ tó bá yẹ pé mọ́ṣáláṣí àti kọ́ọ̀lẹ̀ mọ́ṣáláṣí wa lágbàlá sáà lè sìnkú sínú àgbàlá mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni kò sí ní tó burú lópin ìgbà tá a bá demarcate ẹ̀ kò sì gbọ́dọ̀ wà ní alùkébìlà. ó lè jẹ́ gbẹ́ ó lè jẹ́ yìn ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀mà sìnkú sí ẹ yẹ kẹ́ ẹ dá mi lóhùn báyìí. ìbéèrè lèmi ṣe ẹ dáhùn rẹ ẹ má ti béèrè béèrè mi. <laughs> mọ́sálásí yẹn tí wọ́n pòdúsì ẹ̀ fún mọ́sálásí wọ́n tún wá jẹ́ ìmọ̀ mọ́sálásí. no ẹ jẹ́ kí ìbéèrè ọmọ wa general kọ́mọ wa general yóò wúlò níbikíbi. wọ́n wá bí wọ́n náà rí pé á. ẹni tó bùn arú lẹ̀ báyìí ó ti yé ó ti yé ó ti yé ṣùgbọ́n kò tó láwàáwí kò tó láwàáwí rárá ẹ gbé wọn lọ sórí tẹ́ ẹ má sìn wọn síbẹ̀ yẹn nítorí wọn ṣàdédé sin òkú sí ìtòsí mọ́sálásí àfi nítorí ìgbàgbọ́ pé atẹ́gùn ìkẹ́ yóò máa fẹ́ sí i kò sí tọ́jọ́ báyìí ní ẹ̀sìn Islam tí èèyàn bá ṣiṣẹ́ tí ó fi bára rẹ̀ níbi tí ò da tí wọ́n bá sin sí Kaaba ibi tí ò da náà ni ó bára rẹ̀ torí ẹ gbé òkú jìnnà.